ومن سيئات أعمالنا إنه من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله ọpẹ́ ní fún ọlọ́run wa fi àánú rẹ̀ tó fi gbà wá ní àsìkò tí a wà ní wọlá pé à ń pẹ́ ó jẹ́ ká tún lo àsìkò tó ń bọ̀ lẹ́yìn ilé ìta lóye wọ́n la pé à ń dúpẹ́ ó jẹ́ ká lo oṣù tó ń bẹ lẹ́yìn ilé ìta lóye wọ́n la bá ń dúpẹ́ kó jẹ́ ká lo ọdún ilé tó wà tí ń bọ̀ lẹ́yìn ilé ìta lóye fi àlàáfíà kó fi kẹwàá tí a fi gbà á lágbàáyanjú ọlọ́run kò mọ́ ṣàṣe bẹ́ẹ̀ fún wa nínú orí tí ọlọ́run bá ṣe fún wa nínú sọ̀rọ̀ ọ̀dọ́run ni ó náà ní ìjókòó ojoojúmọ́ lórí àgbóyé ìtumọ̀ àyà ọlọ́run bá Al-Qur'an Karim àbí ọlọ́run ó dàpọ̀ pé jọ ó gbà sáàyè ìjọsìn fún wa ó bá lè sí mọ́ ara ṣe wa níbi tí a ti dákẹ́ lánàá آية طبعا ما سوقي وانكحوا لأيام منكم والصالحين من عبادكم وإمائكم إن يكونوا فقراء إليهم الله من فضله والله واسع عليم أعوذ بالله من الشيطان الرجيم وأنكحوا الأيام منكم والصالحين من عبادكم وإمائكم إن يكونوا فقراء يغنهم الله من فضله والله واسع عليم ọlọ́run bá ní àyà tó dojú pa àwọn lómìnir wọn kì í wúlé àyàmá mi àlẹ àyàmá àwọn làwọn tó yẹ pé wọn lọ́kọ àbí wọn níyàwó wọn lọ ní ẹ fẹ́yàwó fún wọn ẹ fi ọkọ fún wọn kì í wá sí àwọn yìí nìkan láàrin ara yín ọlọ́run tó wá fi kún pé wọ́n sọ́ọ́ lè ṣe yìí náà ní ìbàdí والصالحين من عبادكم àtàwọn tó dá nínú àwọn ẹrú yín ọlọ́run ni ẹ fáwọn náà ẹ bá wọn wáyàwó ẹ jẹ́ wọn ó lọ́kọ àṣé nínú ojúṣe wa nínú tá a máa ra wọlé lórí òun náà ni pé káran ẹni tó fẹ́ fẹ́yàwó káran lọ́wọ́ ẹni tó fẹ́ lọ́kọ káran wọn lọ́wọ́ káwọn náà lè rí iṣẹ́ ìwọ kan ni ká gbọ́ pé lágbájá fẹ́ ó fẹ́ ṣe nìka àmọ́ ah, bó ṣe wá rí ìrànwọ́ rẹ̀ a lè sọ̀pọ́tì ẹ̀ pẹ̀lú tó kálukú bá ní kó fi rí ètò tí nìka ṣe a ti mọ̀ wípé tó bá ti gbé tó bá ti tèyàwó tán ọwọ́ ní tó bá ń ṣe yóò mọ̀ ọ̀rọ̀ wọn mú lọ sẹ́nu ọlọ́ọ̀ni ẹ fẹ́yàwó fún wọn ẹni tí ò bá níyàwó ẹni tí ò bá lọ́kọ wà sọọlẹ ṣe iná mi ní ìbàdí àwọn tó bá tó dáa nínú àwọn ẹrú yín náà lọ́niwà ìmọ̀ ìkùn àtàwọn obìnrin wọn náà mo ṣàlàyé fún wa lánàá ẹrú a máa lọ́kọ ẹrú a máa níyàwó ìgbàláyé wà fún wọn nínú òfin ẹ̀sìn ọlọ́run ní ara tó máa ń kọ̀ǹsáǹtì ni pé kí lọ́ọ́ fi máa bọ́yàwó kí lọ́ọ́ mọ̀ bọ́yàwó jẹ́ wọn ní ẹ má páyà fún wa ń yàkúnù fúkọrọ tí wọn bá jẹ aláìní lóòótọ́ àti lódodo yògùn ní ìlú náà pè fọdí Ọlọ́run ni òun ó rọ̀ wọ́n lọ́rùn nínú ọrọ̀ wọn náà òun ó jẹ́ kí tí wọn bá jẹ ẹni tí ò ní Ọlọ́run ni á fún wa á sì àrísìkí fún wa ni mo fi ń fọ fún wa pé àdìsá nígbà Muhammad sallallahu alaihi wasallam anábìrin sàlám ìran èèyàn mẹ́ta kan hakun alàlọ́ọ̀ì lọ́sọ̀rọ̀ ọlọ́run ti sọ di ẹ̀tọ́ fúnra rẹ̀ pé ìran èèyàn mẹ́ta kan àmọ́ ràn wọ́n lọ́wọ́ àwọn èèyàn mẹ́ta kan àmọ́ ràn wọ́n lọ́wọ́ ànábì ní àkọ́kọ́ ń bẹ̀ sallallahu alaihi wasallam alimujahidu fi sabilillah ẹni tẹ́ pé ìlàkàkà rẹ̀ ìgbìyànjú ẹ̀ lójú ọ̀nà ọlọ́run yóò máa rí ìrànlọ́wọ́ ọlọ́run téèyàn bá dúró bá pé tọ́lọ́ èèyàn ń ṣe o ọlọ́run yìí kì í fẹni tiẹ̀ lẹ̀. téèyàn bá kàn ń tí nǹkan míì bá ti lúmọ ló yàtọ̀ làwọn àgbààgbà fi máa ń pé mo sóore kò gbè mí ó lọ́wọ́ kankan nù tó bá jẹ́ pé gbogbo ohun tó dé lórí níwájú àti tẹ́yìn tán lọ́hùn-ún ni ah. púpọ̀ nínú ọ̀rọ̀ àwọn Yorùbá wọn ní ohun tó bá gbọ́lọ̀ ń ìjogún òfò ẹgbẹ́ sí gbogbo ibi tó ń kálukú bá wà ilé iṣẹ́ lọ wà ọbọ̀ náà dúró fọkàn rẹ balẹ̀ ọlọ́run ti promise àrà ti fún ọ tọ́ba ẹgbẹ́ torí ọlọ́run ilé ọkọ lọ wà ó wá mí lògbòlògbò fọkàn rẹ balẹ̀ tọ́ba jẹ́ pé torí ọlọ́run ni ọlọ́run promise àrà ti fún ọ gbogbo tó bá jẹ́ jihad ọlọ́run ní gbogbo ẹni tó bá yẹ kó dúró lórí ẹ̀sìn òun ọlọ́run tó ń gbìyànjú lójú ìlànà tọ́lọ́run bá òun sọ́dẹ̀ tó fúnra òun ràn ilé lọ́wọ́ ẹni ẹlẹ́ẹ̀kejì ẹni tó jẹ gbèsè tí ń là kàkà mo gbọ́dọ̀ sanwó lówó mo gbọ́dọ̀ sanwó lówó ọlọ́run mọ ara lọ́wọ́ ànábì Muhammad sallam wọn bẹnu àwọn ẹtẹ pé tán ti yáwó tán wọn kàn yìí músẹ́ tó yá wọn kékeré àwọn èèyàn wà bẹ́ẹ̀ inú àdìsá rẹ̀ àlọ́dẹ́gbẹ́ mùsùlùmí alábìnrin wọn ni àkọ́bà àwọ̀hálà náà ẹnikẹ́ni tó bá gba owó àwọn èèyàn yùrídù àdáhàhá tó bá gbé àníyàn pé òun fẹ́ san owó yẹn padà ádàbọ̀wò àná ọlọ́run bá san wọn mọ ni àkọ́bà ẹni tó bá gba owó àwọn èèyàn yorí ìlú ìtìfà á ní tó fẹ́ ṣe náà ni pé kóun jẹ mọ́lẹ̀ àbárílẹ̀ kó múra sí àrísàn torí àníyàn láti lè wà ọlọ́run ní kó láti lè bí ọ̀sán inú ẹ̀ tọ́lọ́ bá máa ràn lọ́wọ́ ẹ̀ tó jẹ gbèsè tí wọ́n ń gbìyànjú pé bóyá gbèsè ó sì jẹ sísan tó bá ń fẹ́ ìrànlọ́wọ́ ọlọ́run gbèsè tó jẹ kàkún má sọ wípé ń ṣe àgbàjọ tí ń lọ fi san gbèsè ń fi ṣe business náà business tó fẹ́ fi ṣe yẹn so mọ̀ bóyá ó jèrè ń bẹ̀ àbí bóyá ó tún ń lọ sílẹ̀ sanwó olówó kó ṣàdúrà fún ọlọ́run ọlọ́run ní jáyé tàn mọ́ bí ẹni pé wọ́n ló sọre fún torí pé ó ti fọkàn sí pé òun gbówó yẹn bọ̀ tó o bá sì kó wá yóò gbà fọlọ́ náà ni ó wá kó wá ẹ nílì ìjàkulẹ̀ ìgbà kọ̀ọ̀kan ẹ jẹ́ pé ìwọlé ẹ kò ṣàdúrà fún ogún tó wá ṣàdúrà fún ẹ wò ó sóore fún ọ o tún wá dùn nínú alábìíní inú ẹni tọ́lọ̀ ràn lọ́wọ́ inú ọ̀nà tọ́lọ̀ fi máa ń yàn lọ́wọ́ ẹlòmíì ti ń ra lẹ̀ nínú tọ́lọ̀ ń fi ṣàlámọ̀rí rẹ̀ bẹ́ẹ̀ ni wípé tó bá yáwó lọ́wọ́ àwọn èèyàn ń ṣe fi ojú wọn rí kó tó sanwó wọn yóò tó sọ pé wò ó tó fẹ́ gbọ́ owó tí ò sí èbó ò rí gbà kò sí nínú tọ́nà fi máa ń sàánú èèyàn ànábìnrin ẹni lẹ́ẹ̀kẹta anákíhù yuridu al-afaf anákíhù yuridu al-afaf inú ẹni tó yẹ ràn lọ́wọ́ tọ́lọ́run gẹ́sọ pé wọ́n ràn lọ́wọ́ ẹni tó fẹ́ gbéyàwó tí nítorí kó má bàa ṣe sìnà ẹ̀yìn kan kí a lágbájá ro dáadáa o ṣé n tó mọ̀ sí tó fún ọ bóyá wò náà rè ṣé n tó mọ̀ sí tó rò pé ọlọ́run ló ń ràn lọ́wọ́ táníyàn rẹ̀ bá ti dà gbogbo ìgbà táwọn ọmọ yín tí àwọn ọmọ yín pàtàkì jùlọ ìsọfún gbogbo ẹ̀yin òbí tọmọ yín bá ní pé òun mọ́kọ wálé ó mú ọ wálé ni ó júwe ilé fún wọn ní ẹrù dáadáa kẹ tó lé ọkùnrin tó bá wá dànù torí ọmọ tó ní kí ẹ lọ lé ọmọ tó ní tọkùnrin ó lọ lé kó lọ bá wọn òbí òun sọ lásìkò yìí kò yẹ kí wọ́n jẹ́ kí wọ́n kò yẹ kí wọ́n sọ fún wọn bàbá tó fi mọ̀ pé alálùbáríkà lọ́mọ rẹ̀ so ọlọ́run ni pé ẹ mọ́ ẹ mọ́ takò mọ́ ẹ̀yin náà lè máa rò pé lóòótọ́ ọ̀rọ̀ ni ń yà kúnnù fúnpọ̀rọ̀ rà ṣùgbọ́n ní ìhìmọ̀ lọ́wọ́ ìfọ̀dé sẹ́yìn tí wọ́n bá já láìní ọlọ́run ní òun máa rọ̀ wọ́n lọ́rọ̀ nínú àrísìkí wọn. gbáàyè gan ni òun gbáàyè kí ló fẹ́ tọ́ ọlọ́dọ̀ ọlọ́run tó ń sẹ́nu kí ni òní lẹ́bi ni ẹ̀tọ́rọ̀ tẹ bá fẹ́ lọ́dọ̀ ọlọ́run yóò fún sọlá rẹ̀ sálà ọlọ́run bá sì ní ma gbogbo tá à ń tọ́ lọ́dọ̀ náà ṣàfihàn lọ́wọ́ wọ́n yẹ sáfì fi lẹ́bí iná. وليستعفف الذين لا يجدون نكاحا حتى يغنيهم الله من فضله والذين يبتغون الكتاب مما ملكت أيمانهم فكاتبوهم إن علمتم فيهم خيرا وآتوهم من مال الله الذي آتاكم ولا تكرهوا فتياتكم على البغاء إن أردنا تحصنا إن أردنا تحصنا لتبتغوا عرض الحياة الدنيا ومن يكرهن فإن الله من بعد إكراههن غفور رحيم. الله سبحانه وتعالى وليستعفف وليطلب العفة àwọn tí wọn ò bá ní nǹkan tí wọn ò fi pèsè bá gbéyàwó sọ́dọ̀ táwọn náà mọ̀ ipò tí ìṣiṣẹ́ lọ́wọ́ kódà bí sẹ́wọ̀n ní jù báyìí lọ èèyàn ságbọ́dọ̀ mọ̀ ṣe nǹkan kan torí tá a bá ń sọ pé nìsín ẹ̀kọ́ òun náà ni pé àwọn àfọwọ́ sọ pé alibarokatu alifili harokati barokatu èèyàn mọ̀ sí nǹkan kan ìnáka alifarku bayna àtàwákùl wàtàwákùl kéèyàn mọ̀ níṣẹ́ kankan lọ́wọ́ tí ń ṣe kò ní nǹkan kan tí ń tà àmú ó ní òun strong òun dá mi lójú bọ́lá òun ṣe ìyẹn ò correct báwọn àmọ́ kódà kó já sí wípé omi lèyìn ò bá máa ta pure water bá lè lé òun gbìyànjú gbogbo iṣẹ́ tó sàrọrùn ni òun sàn sí kan torí níta gbélé náà àbá àgbẹ̀ mọ̀ sí nǹkan kan níta ń ṣe ìyẹn náà fàlùbáríkà sí ẹjọ́ mọ̀ sí lọ. ẹ ṣe wọn wọn ó sáà mọ sí nǹkan kan lọ náà wọn ní tó bá ti gbà wípé ètò òun ṣe yìí náà òun máa ń ṣe lọ Ọlọ́run fàlùbáràkà sí ẹfilẹ ẹjọ máa ṣe ana inda dhanni abdi bi omi tí mò ń ta ìjọ tó bẹ̀rẹ̀ làwa ń wò ibi tí ó padà dé níbi títa omi ẹnìkan ò lè sọ so èèyàn ṣàgbọ́dọ̀ mọ̀ sí nǹkan nǹkan tó ń ṣe yẹn ló mọ ọbẹ̀ náà kọ́ kó bàlùbà kà sí o wà á ní kẹ́kẹ́ dáná bí kò wá kọ́ nìyẹn dáná bí fi sàlàyé nu hadith àbí orí ra law annakum tawakkaltum ala Allahi haqqa tawakkulihi la razaqakum kama yarzuqu at-tayr ànábì ní tẹ bá lè ní ara lé ọlọ́run ọba ní ti tòótọ́ ni ọlọ́run ọba rọ̀ yín lọ́rọ̀ bó ṣe máa ń rọ ẹyẹ lọ́rọ̀ ànábì torí pé ẹyẹ ń kọ́ ìyẹ gbùgbù kì í san ọba wọ̀nyẹ́ rí jẹ́rú òtú náà yóò jáde ńlé láàárọ̀ kò níṣẹ́ o kò dábọ̀ o yóò kàn jáde ńlé ó ti ọ̀kẹ́ tó ń bá ti jáde ńlé òun ò lóúnjẹ yóò jáde nílẹ̀ tí kankan tí ò sí nìkún rẹ̀ wàyẹ́ rìjẹ́ òbí tán ọ̀nà nígbà tí bá ń padà bọ̀ báyìí ikùn ti kún wọ́n wá jókòó kalẹ̀ òótọ́ súnà ní sàlà ó gbìyànjú òní jókòó lé fèlè harọ̀kátì barọ̀kàtù níbi ìgbìyànjú lọ́nà máa ń fa àlùbáríkà sí níbi ìgbìyànjú lọ́nà bá máa ń fi kíni sí àlùbáríkà èèyàn e jókòó lálùbáríkà ọwọ́ àjòkó kalẹ̀ báyìí ọwọ́ àlówó àà ta ló ti rí rí kò sí nǹkan kan o ìjókòó náà ló ti lówó ṣùgbọ́n àmọ́ra àwọn ẹ̀tẹ́ pé iṣẹ́ tí wọ́n ń ṣe lójú tiwa á ní iṣẹ́ yẹn ò lásùn sí wọ́n dẹ̀ fi tọ́mọ wọ́n fi kọ́lé wọ́n fi ọmọ tó kúrò àwọn tó lọ́mọ kà mẹ́ àwa sì ń wò pé iṣẹ́ iṣẹ́ téyìn ó ṣe téyìn ó fi torí pọ́nà ọba fàlùbáńkà sí i fìlẹ̀ harokati barakatu níbi ìgbìyànjú lọ́lọ́run mọ́ alùbáríkà òde báyà ọlọ́ni wọ́n lè ṣàfihàn àwọn tí wọ́n bá ní tó tèkì láti gbéyàwó sọ́dọ̀ pé ànábì jẹ́ ká mọ̀ pé ààyè kàn án lọ́ọ́ fẹ́yàwó láì ní ní tá a fi gbọ́ bùkátà ẹ̀ ànábì mi sọ̀rọ̀ hadith abdullahi bin masu mani statọ̀ àmì kọ́mọlẹ́bàá wọ́n lè ẹni tó bá ní kápá bá òun ni kó gbéyàwó tó bá ti ní kápá bá lọ fi àjọmọ ọlọmọ ọwọ́ afẹ́yàwó tán ìyẹn wá ń béèrè owó oúnjẹ ah, wá o ilé ìpara mi o irú rẹ̀ kọ́ ni wọ́n fẹ́yàwó gbogbo ẹni tí ó bá máa sọ pé ilé ah, ìpara mi o ẹ kó fẹ́yàwó o ní ẹyọ kan ò gbọ́dọ̀ sọ bẹ́ẹ̀ à ń bọ̀sibọ̀si méjì àbí mẹ́ta kí ni ń jẹ́ ilé ìpara mi ilé ápù kí ni ó bá ti gbéyàwó sọ́dọ̀ báyìí ó ti kú lára àti ẹnìkan ó gbìyànjú anábìnrin tó ní kápá bá àdúgbò gbéyàwó sọ́dọ̀ bá àrísà bàmá làmì yẹsẹ̀ tí anábìnrin tí ó bá ti ní kápá bá ìtorí pé kó lọ ṣègbéyàwó yẹn ojú rẹ̀ tó ká òkè yẹn tó jẹ́ pé tó bá rí pupa yóò wò tó bá rí dúdú yóò wò tó bá rí èyí tó ga yóò wò tó bá rí èyí tó sanra náà tó tún lẹ́pa rí yóò tún wò ó alẹ́ ni ṣíṣe nìka ìyẹn àgọ́ tó lè bà sàn òun ni ò ní jẹ́ kó máa wò káàkiri wà á sọ́n lè fọ̀rọ̀ òun ló fà á tẹ́ pé òun ló máa fi sọ́fárù ju ẹ̀ náà ìyẹn ló fi ń sọ̀yàn jù níbi ìṣekúṣe mọ̀sẹ́lá anábì wàsá sálàm pé fàmílà mi ẹsẹ̀ tiẹ̀ tó o bá fi wá ní pàǹká fa àlẹ́ yìí ọ̀sẹ̀ ọmọ wa gba àwẹ̀ kọlọ́dá kó sàánú nínú àwẹ̀ nísìnyí èmi ò mọ́ because nínú àwọn kan tó dé tí gbọ́ mi ni pé àwọn èèyàn máa ń lo wọ́n máa ń lo ọgọ́ta àwẹ̀ ní Ramadan ọgọ́ta àwẹ̀ kò sí yẹ̀yìn àwọn ìbéèrè má pọ̀ lórí ọgọ́ta àwẹ̀ pé ẹ gbọ́ tó bá jẹ́ pé èèyàn lèèyàn fà á nítorí aṣọ téèyàn wọ̀ nù ilé ohun tó bá jẹ́ wípé ọkọ èèyàn fọ́ọ̀sì èèyàn gbà tí àwọn èèyàn dá ní ìní ládùúrún tó wà ń bẹ̀ ní ọ̀ràn ọlọ́ọ̀kọ́ ọlọ́ọ̀kọ́ ṣàforíjì wọn ẹni tó bá já àwọn tó bá bó sínú nǹkan yẹn ó yẹ ká kẹfí sẹ́sìn wọn ẹ ká kẹfí sẹ́sìn wọn bí èkó wulẹ̀ ń jàǹbá ara wọn tẹ́lẹ̀ tẹ́lẹ̀ because ṣe bá alẹ́ wà ń bẹ̀ ilẹ̀ oṣù àṣìnù pínpín pín abúlé àbúlé àbúlé Umar. òórùn wọ̀ báyìí ọ̀dọ̀ ìyàwó rẹ̀ ní ọ̀kọ̀ọ̀kan lọ wò wọ́n wà òwò lè ṣe tiẹ̀ náà báwọn ọ̀wá lọ bọ́nú omi ọlọ́bọ́nú bụ lọ́sàn-án bó bá sọ pé ọkùnrin ní ọ pé òkè pé ọlọ́run fẹ́ gba oṣù kan pé kò fi ṣe sacrifice àní Abdullahi Umar táwọn bá ti wọ̀ báyìí ọ̀dọ̀ aráalé rẹ̀ ló ń kọ́kọ́ máa lọ tí ọ̀kọ̀ọ̀kọ́ lọ sínú ń bẹ̀. ẹ̀ kìí àṣé àsóúnjẹ ni wẹ́ẹ̀ ó ṣe é sínú tọ́lọ́n bá dáwọ́ báwọn o lè fi sínú kìí ṣe é wọ̀ ládàtẹ́ni tó jẹ támúrò ó gbà bíi sínú rẹ̀ yọnú gbà á ládàtẹ́ ni ó mú mi kọ́kọ́ gbà ìwọ náà gbà ẹjọ́ sínú ni tó ń kálukú fi sínú tó yàtọ̀. àmọ́ kó wá já sí pé ò wá lè lámúmọ́ra tó fi abọ́ ní oko lọ́sàn-án gan ìbéèrè tó pọ̀ yẹn ó jẹ́ ká mọ̀ mọ̀ pé à sí ìpá àwọn kankan sọ tí wọ́n ta àwọn kò kan sọ tí wọ́n ta pálíyẹ̀sì tàfíf nínú tí a sì nà sí àfọ̀ràn lásìkò ìpèsè orí mi tó bá tó bá strong dáadáa wọ́n sì nìka ẹ̀ ní àwẹ̀ kọ̀sẹ̀ kan o torí ara tó lè bá kí wàhálà yìí máa ṣẹlẹ̀ nìyẹn o because ọkọ̀sẹ̀ kan lọ ẹ̀ sì nìka ntọ́ jẹrí lọ fẹ́ jẹ yìí béèyàn bá sì jẹ tí èèyàn jẹrí tó bá dùn lẹ́nu èèyàn ojoojúmọ́ èèyàn bẹ̀rẹ̀ jẹ́ o kódà èèyàn bẹ̀rẹ̀ jẹ́ sẹ́jú sẹ́jú so ajá sí pé ìgbà yẹn kí n ó wò dáadáa ànábì ní ààwẹ̀ ló tọ́ sí ẹni tí ò bá ní nǹkan tí ó fi bọ́yàwó tàbí kó lọ fẹ́ ẹrú torí pé ọmọlúwàbí wà demanding ọmọlúwàbí ní right kó béèrè pé owó oúnjẹ wà dà ẹrú ò ní right. àyè sí pé ẹrú kọsọpọ rẹ mi ọmọlúwàbí lè sọ pé àwọn rẹ mi látàárọ̀ tó ti ń ṣe wàhálà ẹ sì jọ tí wọn ló kọnsídà rẹ ẹrú ò níyàn ọba tún wá ṣetán lára ẹrú kó rí nǹkan tí ó jẹ ò ní problem ìdí nìyẹn tọ́nà sọ pé ẹni tí ò bá lè fẹ́ yọ ọ̀kan ẹni tí ò bá lè fẹ́ méjì tí ò lè fẹ́ mẹ́ta tí ò ní fẹ́ mẹ́rin nítorí bẹ́rù bùkátà rẹ̀ ẹ̀bẹ̀ ó ń bá fàwọn ìdàtà kó fẹ́ yọkan bí ò bá tó abípa rẹ̀ ò bá tó wá kẹyọ kan náà ńkọ́ àwọn ọmọ mọ́là kátí àyèmọ́ lò kó fẹ́nu àwọn ẹrú ẹrú ò ní bóra sọ fún ó mú wọlé bóra sọ fún ó mú wọlé bó fún lóúnjẹ ó mú wọlé bó fún lóúnjẹ ó mú wọlé ṣùgbọ́n ọmọ ọlọ́mọ tó bá fẹ́ ànábì ti sọ o fa àtẹ̀mù á ìdátọ̀ ẹ̀mí à ń tètè ẹ̀mù á ìdátọ̀ bọ́ bá ti ń jẹun fóun náà bọ́ ti ń wọṣọ fóun náà so ọmọlúàbí yàtọ̀ sí òwò alágbára àti fẹ́ ọmọlúàbí kò tún ní kápá àtẹrú ọyá bọ́ọ̀bì àwẹ̀ àwẹ̀ máa pa ṣáwà ó sì jà wá lẹ́nu pípò ní ara tiẹ̀ ṣe ń gbé tó fi ń kán lóko lọ́sàn-án àwẹ̀ torí pé ara nǹkan táwẹ̀ máa ń ṣe náà ara kímọ̀ tó wà bí àwẹ̀ ni pé yóò pa yóò reduce urge tó bá wá reduce urge pẹ̀lú ìbẹ̀rù ọlọ́run àti ìmọ̀ọ́nì tá sọ pé mọ̀ ń sọ ọmọ rọ̀mọ̀dọ́nà ìmọ̀ọ́nì ìmọ̀ọ́nì ní ọkọ̀ ṣáájú ìtìsáàbù náà ni pé kó o lè kóra ẹ̀ ń jànú bẹ́lẹ̀ bẹ́lẹ̀ àbáwọ̀sọ tó bá fẹ́ tó bá fẹ́ mọ pọ̀ sí wàhálà ìbọn ọ̀bọ̀ mọ́sálásí lọ́dà kí bẹ́yẹn bá ní kó ojú olólé hmm? nǹkan lè ṣe àwẹ̀ èyí ó sì rọra bọ́ sí mọ́sálásí èyí ó mọ̀ sí tìláwà àmọ́ ò bọ́ mọ́sálásí ò ń gbójú òkè ò ń wo àlọ́ ò wo àbọ̀ gbáwọn ni wọ́n kì í fi nǹkan sí àrẹ́bà fún ọlọ́run bá ní gbogbo ẹni tó bá já sí pé kò bá ní nǹkan tí yóò fi bọ́ ìyàwó ọlọ́run Allah subhanahu wa ta'ala ní pé irú àwọn wọ̀nyí kan فليستعفف نعم وليستعفف الذين لا يجدون نكاحا حتى يكونوا kan ní sùúrù kan máa gbìyànjú títí ọlọ́ọ̀bá aláṣọ́tọ́lá yóò fi fún wọn yóò fi rọ̀ wọ́n lọ́rọ̀ nínú ọ̀la rẹ̀ èyí ó mọ̀ bẹ́ẹ̀ lọ́hùn èyí ó mọ̀ ṣàdúrà gbogbo bẹ̀rẹ̀ nìkan ìláyé contentment ló dáa kéèyàn fi bẹ̀rẹ̀ àmọ́ tó bá wò pé ẹni tó ti lówó ló fẹ́ fẹ́ ẹni tó ti tó tán ló fẹ́ kì í rí bẹ́ẹ̀ mọ́ màmá rẹ náà bẹ̀rẹ̀ báwọn bàbá rẹ náà ò fẹ́ màmá rẹ báyìí gbogbo oníkálukú wa tá a wà nínú márẹ́jì lè ní ibi tá a wà lónìí presently ibẹ̀ kọ́ la wà níjọ́ tá a fẹ́yàwó oníkálukú ló ní nǹkan tó yẹ pé a manage ẹjọ́ yẹn nǹkan yẹn tá a manage níjọ́ yẹn ó ti kúrò ní management lónìí à ń ṣe conveniently àbẹ́ẹ̀kọ́ ìgbéyàwó yẹn àlùkọ́nà tá a bá jọ fi bára wa lò olómọ lálùbáńkà ìgbà tító pẹ̀lú ìtọkọ rẹ bá ń níbẹ̀rẹ̀ wà máa bẹ lọ́wọ́ ọlọ́run bá mi bùkún ọkùnrin bá mi fi kún àrísìkí rẹ̀ tó bá dọ́wọ́ rẹ̀ tán ẹni tí ò ní jẹ́ kó rí nàrí mi mọ́ mọ́ mọ́ jẹ́ ọ̀rá yìí láàrin wa sí nǹkan tó burú bí àdúrà o kò sọ pé kó má fẹ́yàwó ìtumọ̀ pé ìyàwó tí ó bá kódà tí ó bá fẹ́yàwó kó má jẹ́ èyí tí ó jàjà lọ́wọ́ rẹ̀ pèpè àmáìdí ẹ pé ọkọ rẹ kó má fẹ́yàwó fún mi níjẹ́ kọkọ rẹ má fẹ́yàwó kó má fẹ́yàwó kẹ ìbú fẹ́wọ̀ náà so zero máìdí ẹ ibi méjì lọ́lọ́ ti bẹ̀rẹ̀ fún a mọ́sánná asùlá àsàwọ̀ condition ní jẹ́ èèyàn owó lẹ́yìn ọ̀kan condition ní mọ́sánná ní níyàwó kan tí èèyàn bá ti ní gbogbo tó yẹ kó ní kò sí tó ní kó níyàwó kan ọkùnrin ni olólọ ó tún ní làákàyè owó nìkan kọ́ torí ọ̀pọ̀lọpọ̀ owó lẹ́rù kí wọ́n fi ń ṣe o ẹlòmíràn ní làákàyè o ẹlòmí ọgbọ́n o ẹ̀tọ́ rẹ̀ fẹ́yàwó méjì o kò lè mánéjì owó nìkan kọ́ so it's not for everybody méjì ìpínlẹ̀ ẹ̀tọ́ gbọ́dọ̀ competent hmm? sórí méjì ni bó bá ti láì ẹjọ́ oṣù gbọ́dọ̀ gbọ́dọ̀ le bẹ́ẹ̀ ni ọ̀rẹ́ wa kan láì ẹjọ́ ìyàwó mẹ́rin ló sì fẹ́ wá ẹ wá èmi èmi ò ní ẹ mọ́jà o pé ẹ mọ́jà àmọ́ ṣe rí tí mo bá fẹ́ wọlé tí mo bá ti kalẹ̀kùn ẹ bá ti mọ̀ pé mi ni ẹ tètè parí ẹ̀ àìjẹ́ bẹ́ẹ̀ sọ fún wọn pé yàrá rẹ lé yín ká má fi rẹ́ǹtì wọ́n sì ti mọ̀ pé kò sí nǹkan kan ń tọ́sọ̀run tí ó ṣe kódà ọlọ́run kìíní ẹ̀ dẹ̀ wọ́ọ̀kì fún kò tí kọ̀yàwó kankan kọ̀yàwó kankan bí wọ́n bá wá ń jà báyìí ń bá ti dé ojú ẹsẹ̀ náà wọ́n dọ̀rẹ̀ padà òun sọ̀rọ̀ ẹni òun ọkọ̀ òun wà lọ wá bájà lẹ́rìí ọ gbọ́dọ̀ sọ fún mẹjọ rò sáwọn ọ̀sá ní kankan àmọ́ Ah, <laughs> action ò gbọ́dọ̀ gbọ́dọ̀ ẹ gbọ́dọ̀ faction ṣeré gbọ́dọ̀ lè decide mo ti fẹ́ kó mọ́ lọ rí àmọ́ ò ní òdì nínú ilé ò lè sọ̀rọ̀ kéyìí gbọ́ sọ́kọ ní wọ́n báyìí àwọn jìjà ẹ stop ẹ ẹ stop ẹ ẹ stop ẹ tó fi máa ń jà tó fi nara wọn ṣé tí ń di kékeré stop ẹ wọ́n ti nara wọn o wọ́n ti ń jà o stop here, stop here. So, o gbọ́dọ̀ lè yẹjú So, ọlọ́run ní ata ìdílé àkómọ lọ́ọ̀bù ní fọ́dé ẹni sòrò. Ẹ máa bẹ lọ́hùn, ẹ máa ṣàdúrà. Wọ́n ní walladhina yabtaguna kitaba mimma malakati aymanuhum. Gbogbo àtàbà Al-kitabu ní ó jìnà sí alikitab ó jìnà sí ìtumọ̀ tẹ́yìn lè mọ̀rọ̀ alikitab tó wà mí kò ń ṣe kò jẹ mọ́ tíà rárá wàlẹ́dínà yẹ́pùtẹ̀kùnà alkitaba mímọ̀ mọ́làkàtì aymanukum ìlẹ́kẹ́ àwọn tí wọ́n bá nídi tíà nínú àwọn tí <laughs> nínú àwọn ẹrú yín òkè sáwọn tó bá nídi tíà o sórí nígbà tí ẹrú ń bẹ ẹrú sì ń bẹ náà nínú Islam àwọn àdájọ́ wà tó rọ̀ mọ́ ẹrú ẹrú ń bẹ tí wọ́n pè ní mukatabu ẹrú ń bẹ tí wọ́n pè ní mudabaru ó tó kù kan mubadu asant ìran ẹrú kọ̀ọ̀kan làwọn eléyìí alimukatabu ìran ẹrú kan irú ẹrú wo ni ẹrú tí olówó rẹ̀ sọ fún pé lọ mú six million wá tó bá ti rí six million ó ti dọmọlúwàbí tẹrú ẹ bá ti tọ̀gá rẹ̀ bá ti sọ fún báyẹn tó wá lọ ṣiṣẹ́ láti pé òun fẹ́ san six million fọ́gá òun kó lè ṣe kíni kó lè free irú ẹrú yẹn náà pè ní kíni mọ̀kátàbù mọ̀dábàrù òun ni ẹrú tí olówó rẹ̀ sọ fún pé wò ó tí n bá ti kú ìyẹn ó ti dọmọlúwàbí láyé tiẹ̀ èyí pé àwọn ọbẹ̀ náà kọ́ka kọ́ka ọ̀gá rẹ̀ kú àbí kó lọ pa o ẹlẹ́ẹ̀kẹta àlùmọ́bàkàdù wo lẹ́rú tó já sí pé èèyàn méjì ló dáwọ́ jọ ní bóyá ẹnìkan wá sọ pé sórí abala ọ̀dọ́ tèmi mo fúri rẹ̀ èmi ti yọ̀ǹda rẹ̀ ọ̀dọ́mọlúwàbí so wọ́n fi hàn pé abala kan yóò fi jẹ́ ẹrú lọ́dọ̀ ẹnì kejì rẹ̀ tó wọ́n fúri yẹn so níbi báyìí ọlọ́run bá ń sọ fáwọn múmi ní òdodo pé walladhina yabtaguna al-kitaba mimma malakati aymanukum àwọn tí wọ́n bá ń fẹ́ kó já sí wípé kẹ́ ẹ ká tábà wọn nínú àwọn ẹrú yín wọ́n fẹ́ kẹ́ ẹ sọ fáwọn pé ẹ lọ mú iye báyìí wá ọlọ́run ọba ni tí wọ́n bá fẹ́ bẹ́ẹ̀ nínú àwọn ẹrú yín wákàtí òògùn nínú sẹ́ẹ̀rì ni nínú sẹ́ẹ̀rì ni pé o lẹ́rú ẹrú yẹn wá jẹ́ mùsùlùmí ó wá wá bọ̀ pé àrùgá ẹ sọ tẹ bá fẹ́ gbà kí n lọ ṣiṣẹ́ rẹ ọlọ́run ní táwọn ẹrú yín bá wá bẹ́ẹ̀ wákàtí òògùn ẹ ṣe bẹ́ẹ̀ fún wọn. in alimtum fihim khayra in alimtum ó ní májẹ̀mú tẹ́wò mọ́ wọn lára tẹ́ fi ṣe bẹ́ẹ̀ májẹ̀mú yẹn ni wípé in alimtum fihim khayra tẹ́ ẹ bá rí wọn ní ìrí ẹni tó lè ṣiṣẹ́ lówó àwọn kan tú báyìí náà àfọ̀ní tafsir àwọn kan tú in alimtum fihim khayra àwọn kan tú pé tẹ́ ẹ bá rí ẹ̀sìn àti ìwà dáadáa ìwà rí àtẹ̀sìn tẹ́rí lára wọn. ṣùgbọ́n ọ̀rọ̀ tó fẹ́ lékè ń bẹ̀ ni pé tẹ́ ẹ bá rí wípé ẹrú yìí tó bá ní táìmù tí mi bá bá fúri ẹ̀ kó lọ ṣiṣẹ́ ó máa mẹ́kọ̀ owó. ìyàmẹ́ ẹrú tẹ́ mọ̀ pé kò kàn lè kò lè ró kò lè ṣiṣẹ́ rú. owó náà wá sọ mọ̀kọ́ átábà bí ìgbà kàn fẹ́ fira yín ṣe wàhálà lásán ni òun ò níṣẹ́ kankan tí ó ṣe ọ̀lẹ ni ẹ̀yà àfilẹ̀ níjọ́ tẹ́wà ẹbà ara yìí ta láwọn. wà á kúrùn mímọ́ nílá ìgbẹ̀sẹ̀ àtàkùn. ọlọ́ni ẹ fún wọn ṣe dáadáa nínú owó ọlọ́run tó fún yín ẹ fún àwọn tí wọ́n ní yìí bẹ́ẹ̀ nínú àwọn tá a lè fowó ṣe láàánú àlùmọ́ká àtàkùn ẹrú tí ọ̀gá rẹ̀ sọ pé kọ́ lọ wá iye kan wá tó bá fẹ́ dọmọlúàbí nínú àwọn tá a lè fowó ṣe láàánú nìyẹn èlò èlò lówó èlò ló kù èlò ló kù èlò ló nídìí sí a sì ní lọ́wọ́ ọlọ́ni ẹ fún wọn wà á tá òun wà á túhùn mìíràn lílà ilẹ̀ níyàtà kan nínú tá a lọ fi ṣe kódà nínú àwọn tó já sí pé a lè fún wọn láǹfààní kan fún wọn lówó yẹn kódà nínú owó zaka nígbà tó náà bá kà wọ́n tí wọ́n gba zaka aya sura tó tauba verse thirty six. أعوذ إنما الصدقات للفقراء والمساكين والعاملين عليها وللمؤلفة قلوبهم وفي الرقاب والغاربين وفي سبيل الله وابن السبيل وفي الرقاب tọ́lọ́ba sọ yẹn àwọn àwọn tó jẹ́ pé wọ́n ń wá bí wọ́n ṣe sọ̀rọ̀ àwọn ọmọlúàbí a lè tá a bá mọ̀ wọn nínú àwọn tá a lè fowó ṣàká sí láàánú gbọ́dọ̀ wọn fẹ́ rẹ̀kọ́ọ̀bù yẹn àwọn tí wọ́n ń bẹ lóko ẹrú tí wọ́n fẹ́ freedom ẹ lè sanwó fún ọ̀gá wọn kí wọ́n dọmọlúàbí nínú ọ̀nà tá a máa fowó ṣàká sí nìyẹn sọmọ pé wọ́n wulẹ̀ fẹ́ kó ṣàká tiẹ̀ fáfáà kankan ọ̀fẹ́ distribute fúnra rẹ ni tọ́. So, nínú àwọn ibi tẹ bóyá pé ẹ kẹ́ni mà wọn tẹ́ fún ní sàkáyín torí pé àwọn èèyàn ti rí nírìí wípé àwọn àfáà fẹ́ mọ́ gba sàká lọ́wọ́ àwọn kí wọ́n mọ̀ bẹ́ẹ̀ dẹ̀ bẹ́ẹ̀ kọ̀ bàbá wà lọ́ndà Islamic State o ò lè yọ sàká fúnra rẹ̀ ó yọ fáwọn aláṣẹ so torí ẹ̀ náà àwọn aláṣẹ tó súnmọ́ wa náà ni àwọn àìmọ̀ bẹ́ẹ̀ náà ni sàká tó lè fìtìrì ṣùgbọ́n nígbà tí ò sí organized setting tó bá mẹni tó bùkátà sí ò lè fún nínú àwọn tẹ́lẹ̀ fún ní sàkà ìlẹ̀mọ̀ sọ̀dàkọ̀ ọ̀tún. alifukọrọ àwọn náà àwọn olùsìnrán. ẹ ṣe rí níbi àlámọ̀rí tó yẹ pé ẹ̀tọ́ ọ̀tọ̀ náà ọba ni ọlọ́run fúnra ẹ̀ gan kọ̀nsídà àlẹ́ ábìlẹ̀ náà lè ha ẹ̀kọ́ dẹ̀ bẹ́ẹ̀ fún wa gbogbo wọn tó ní business tó fi yàn síbẹ̀ ó ń bẹ́ manage millions ọ̀wá ń fún lówó taṣọ rẹ yóò jalè wọ̀lẹ̀ ámìlì náà lè yàtọ̀rọ̀ ń kà mọ́nú àwọn tẹ̀lé fún ní sàká àwọn tí wọ́n ń gbà tí wọ́n ń ṣètò rẹ̀ tí wọ́n ń arrange ẹ̀ tí wọ́n ń kọ́lẹ̀ tí wọ́n ń manage ẹ̀ kódà kí wọ́n ní ẹ fún wọn bẹ́ẹ̀ so nínú béèyàn ṣe pátán béèyàn ṣe máa ń lo ayé lọ́nà ọba kọ́ wa yẹn tó bá ní business tó wà fáìbù tí wọ́n ń bọ́ manage àwọn tó ń bọ́ manage business yẹn má treat wọn níbi níṣe pé ẹ̀gbọ́n gbowó ẹ̀ àbí iṣẹ́ ọlọ́run lẹ́sàánsì ẹ̀kọ́ ọmọ ti àwọn àfa fún ọmọ ọkọ ọmọ yìí jẹun àwọn èèyàn wọ́n fẹ̀ fún fẹ̀ fún wọ́n pariwo pariwo ìwọ́n sì lè sọ lẹ́nu rẹ̀ pé ibi iṣẹ́ ọlọ́run lẹ́sìn ẹnìkan ní òun ò gbọ́rí pé owó lè kí ó òun ò gbọ́rí pé ọ̀sán owó lè kí ó ẹwà níyẹn àwọn àgbàlagbà yorùbá wọn ní oògùn téèyàn ò bá fowó ṣe ẹ̀yìn ààbò ní mọlúgbé so ẹ sanwó lé kéwú ẹ sì fẹ́ kó dà ẹnì fẹkọ ọmọ ọjà àfà ta ló tọ́ kéèyàn ṣe dáadáa sí ju tó ju bí àwọn àfáà náà lọ. wọ́lá èṣù ó kàn ó kàn tọwọ́ bọ̀pọ̀ wà ní ẹ̀wù báwọn yẹn ṣe máa ń káràmọ́ àwọn tíṣà lórí àlámọ́rí tí ò tó nǹkan ẹ dákun nínú mọ́sálásí ìbáṣepọ̀ tó yìí nísìn bóyá lára ẹnìkan tí ò lè ṣèbò ẹ sọ lárúbáwá bẹ́ẹ̀ ṣé ẹni tó wá yẹ èdè tí ò sẹ́nì kankan tó lè sọ nínú ẹbí sẹ́ni tí ń kọ́ èdè yẹn ló yẹ kẹ́ ẹ pàtàkì ni àbí ẹni tó ń kọ́ èdè tó já sí pé a lè bí ló tán wàlẹ́ àti ìwà ìpáyà mo lè kọ́ àbí ẹ lè bínú kẹ́ẹ̀kọ́ ọmọ yín lè bò ó kàn lè mọ́ níbì kan ni ẹ bínú kẹ́ẹ̀kọ́ ńlá bá wà. so tó ń ti pé kò sẹ́nìkan nu agboolé ọ̀pọ̀lọpọ̀ agboolé ló wà èèyàn kẹ́ èèyàn méjì òní ò lè sọ lárúbáwá tó ń ti bẹ́ẹ̀ value àwọn tí ń kọ èdè tó wá pé kò sí ẹ̀ lérí pé nínú ẹbí kan kò wá sẹ́nìkan kan tó gbé ìbò despite that àwọn tó tún kọ́ ẹ̀ náà lẹ tún bá bàrà òun lẹ tún bá jálà. so tẹ ẹ bá gbàyàn sí business tẹ bá fẹ́ ṣe dáadáa ẹ má tìrìtì wọn ní tìrìtì pé ẹ wo bọ́lá wọn bá ṣe tìrìtì àwọn tó ń gba sàká àwọn tí ń gba jọ àwọn tí ń kọ́lẹ̀ ọ̀yá ẹgbẹ́ lọ sí store bí i àwọn eléyìí náà nínú àwọn tẹ́ fún mi ẹnìkan ó ti tó èèyàn méjì ọ̀rọ̀ tí mo sọ yìí yóò ti tó ọ̀rọ̀ bí ọ̀rọ̀ ọdún mẹ́wàá tàbí jù bẹ́ẹ̀ lọ tó bá fẹ́ mọ̀ tí pé yóò ti jù bẹ́ẹ̀ lọ ni pé táyìn gbà yẹn ni mọ́sídìí ewu níjọ́ náà lọ́hùn tójò bá ń rọ̀ tá a bá ń kírun lọ́wọ́ òjò ó mọ̀ ya sínú mọ́sídìí báyìí so obìnrin kan wá sọ hospital obìnrin náà tó sàkíyàmọ̀ báyìí so ó wà ní pé ẹjọ́ ẹ bá mi pe imam ẹwọ ọhún wà ní imam ẹ bá fi sínú ẹgbà ẹgbà owó yìí níjọ́ náà owó yẹn jẹ́ bóyá twenty five thousand ẹgbà mo fi dá sí iṣẹ́ tó ń ra mọ́sálásí ẹgbà ilé yìí tì yín nù. No ẹgbẹ́ béèyàn bá fẹ́ yà olórí ibu o tún ṣe gbọ́dọ̀ mú nínú ìtì ẹni oko fún mọ́sáàsì ó kọ àbíṣètì ẹni pé ah kò fààyè kí wọ́gbọ́n ṣàbò sílẹ̀ ìtò bá fi wá tó ṣàbò sí ó fi hàn pé ìwọ́gbọ́n ò dáa béèyàn ti máa ń ṣe nìyẹn lọ́lọ́wọ́ bá ń kọ́ wa ń bẹ̀ yẹn àmì lìínà àlẹ́ ìhà àwọn tó ń ṣe ààtò nípa tó jẹ́ ẹ̀tọ́ gbogbo mùsùlùmí kódà kọ́ ló ń ṣe wọ́n lẹ́ni tó ní ẹ fi nǹkan lẹ̀ fáwọn náà ẹ wọ́n sọ pé à gbìyànjú tàwọn náà àwọn èèyàn ń bẹ ní káàbà tẹ̀ ń yẹn tí wọ́n ń gbálẹ̀ tí wọ́n ń fọlẹ̀ tó bá délùú ẹlòmíì president ìlú ẹlòmíì yóò dọ̀bálẹ̀ tó bá fẹ́ kí n'inu nínú àwọn tẹ́ ẹ wò tán gba ilẹ̀ saudi torí pé àwọn tó tóbi lẹ́mìí wọn pé ah, kí mi náà máa gbélé àlá kì wá sí ilé ìta láti ń bẹ ládùúgbò wa àkọ́kọ́ ilé àgbà lórílẹ̀ wọn gbọ́ nínú àwọn tẹ́ rí ọlọ́run ní kankan wa nínú àwọn tẹ́ rí tí wọ́n ṣe ààtò gbígbálẹ̀ olówó ń bẹ nínú wọn tààrà tó yẹ pé òun náà kàn ó pé òun náà kàn fẹ́ wo nǹkan kan tóun ó ṣe tóun yẹpẹrẹ àwọn náà tóun mọ fi sọ fọlọ́run pé ọlọ́run dákun o gbádàlì kìámọ̀ wo eléyìí náà tọ̀mí ó wà nínú wọn and that is why nígbà seventeen tí mo wà ní haram mi ìrántí bóyá haram lè mọ dání ọ̀rà kí Madina ni bẹ́ẹ̀ ni Madina ni wọ́n sì ní àti bí wọ́n ṣe ń ṣiṣẹ́ wọn àti wọ́n fi kámẹ́rà wọ́ọ̀jì wọn. ẹnìkan wá wà because táwọn àwọn yòówù ká àwọn ilé ìpẹ́ wò àwọn ló ń jẹ́ kí ibà clean o lè rí dọ̀tí bẹ́ẹ̀ bẹ́rù ṣe pọ̀ tó yẹn o lè rí dọ̀tí bẹ́ẹ̀ because kí wọ́n tó rí àwọn ti clean ẹ̀ so èèyàn tó bá rírì wọn tán yóò appreciate wọn àwọn èèyàn wa máa ń tọwọ́ bàpò fún wọn lówó fọlọ́kìlì wọn wá ń ọkùnrin o kò gbowó rí ìmọ̀ tí ẹ̀ wá tún kéèké owó yìí tó ń so lówó gan ṣùgbọ́n tó ń pààyà ni pé ah, níbi ẹ̀ bá fún mi lówó báyìí kó má yẹ pẹ́sẹ̀ ilé ìlú náà wọ́n san tóun ò ní bá mi lálẹ́ kìyàmà ní fi máa kọ̀ nù so wọ́n wá wọ́n wá mọ́ nítú ẹ̀ wọ́n mọ́ nítú ẹ̀ wọ́n rí pé wọn ò kú wọn ni wọ́n gba owó torí wọn ò tọrọ ṣùgbọ́n wọ́n rí pé òun ò kí ń gbà àwọn alákòóso mọ́sídìí gangan wọ́n wá ìfàìtẹ̀ wọ́n wá fún láwọn ọdún àfẹ̀mọ̀káwọ̀ ọdún gọ́mọ̀ ju gbogbo owó tí ń kọ̀ lọ. sọ nínú dáadáa tí èèyàn máa ṣe ọlọ́run bá aláṣọ àdáńgbé ọlọ́run ọba dáadáa ni ọlọ́run wọlé àmì lìnà àléhà àwọn tó ń gba sàkáyé tí wọ́n ń sàtò rẹ̀ náà nínú àwọn tẹ́ àwọn tó tẹ́ lé fún bẹ̀ náà ni. Nínú àwọn tá a máa fi owó sàká tá a fi máa ń ṣe láàánú, wo ìlàwọn tá a rí tá a kíyèsí wọn wípé wọ́n ó dàbí ẹni pé ẹ̀mí wọn rọ̀ sí Islam. Ìta bá ń ṣe dáadáa sí wọn, tá a bá nawọ́ ọ̀rẹ́ sí wọn, wọ́n kànlẹ̀ tẹra lẹ̀ pátápátá fún Islam. Àwọn ẹni mọ̀ Allah fa ti kúrò bẹ́ẹ̀ irú àwọn eléyìí náà a máa fowó ṣàká a máa fi fa wọn mọ́ra torí pé ọ̀rẹ́dì wọn kalẹ̀ ti ń fẹ́ pé ẹ ti máa gbóhùn pé àwọn gẹ́gẹ́ nífẹ̀ẹ́ Islam àwọn alápàtàkì ìwọ kan yarí lè ṣe gbọ́n ní ẹran ọdún ẹ gbọ́dọ̀ fún kèfèrí jẹ́ bẹ́ẹ̀ mi ta lọ sí fatuwa fún un ta ló ti bá ti wá fún ọ pé èèyàn gbọ́dọ̀ fún kéde ẹran ilé ajẹ ó nítorí pé ẹran ọdún ìbáàdà ni ṣé owó sàká tó yọ kìí ṣe ìbáàdà àbí wàlìmọ̀ aláfàtì kò lóbi ohun tọ́lọ́wọ́ bá sọ yẹn náà ṣé mùsùlùmí ni wọ́n wọn kìí ṣe mùsùlùmí sọlọ́lá ẹ wá fi rìkọ́ torí ìwọ tó bá fẹ́ fún sàká fúnra rẹ láfíkà o wà fi rìkọ́ àmọ́ kò sí rìkọ́ kankan mọ́ àwọn ẹrú tọ́gà wọn ti sọ pé ẹ lọ wá ten million wá bá ti rí ten million ìdọmọlúwàbí so ẹ lè mú nínú owó saka ẹ fi support wọn èyí ló kù ó ti rí eight million two million náà ló fún wa lówó saka ẹ mú two million. wọ́n fi lè kọ́. wọ́n lè kọ́ rí mí nínú àwọn tá a fowó saka sáà ẹni ọba jẹ gbèsè tí gbèsè ti mú lómi tí wá ń sanná ní ara káàkiri so irú eléyìí náà àá fowó ṣàká àá fi ṣàwọn algorithm àwọn onígbèsè hmm, a máa fowó ṣàká àwọn fi ṣàánú àwọn onígbèsè náà náà. وفي سبيل الله وابن السبيل وفي سبيل الله bó bá jẹ́ pé ogun ẹ̀sìn ló bá wá kàn gbà náà ẹ fi ra nǹkan ìjà okun wàfi sabilillah wabnu sabil àwọn ọmọ ojú ọ̀nà tí ẹ̀sìn ń pa ti tán lọ́wọ́ wọn àwọn tí wọ́n ń kọjá lọ tẹ́ pé nǹkan ti tán mọ́ ọ lọ́wọ́ ẹ fi sàánú wọn ẹ fi sàánú wọn lẹ́yìn ìgbà yẹn náà wàá tún ni wípé lábẹ́ fi sabilillah yẹn mọ́sálà kan wá jẹyọ Sali lè saka, sali sáà lè wọ́n fi kọ́ mọ́sálásí àwọn àfàwọn afẹ́yìntì ni là òun ò wọnú wàfíìsẹ̀ bíi là owó sàká ẹ̀ lè fi ṣe kí ni ẹ̀ lè fi kọ́ mọ́sídìí gbogbo nǹkan yòókù ẹ lò fún un bó bá fẹ́ bó bá fẹ́ pé o fẹ́ rásàká rẹ̀ fúnra rẹ̀ àwọn ibi tó wà sí nìyẹn ó wá nídìí kí wọn ó pariwo lórí rédíò olóòkànlẹ̀ ìlànà yóò pariwo ni orí rédíò tí wọ́n mọ̀ sọ tantantan lágbájá ó fẹ́ yá sàkà ó fẹ́ sàkà ó fẹ́ yọ sàkà àtọ alimu lọ àá ayé àtúwálìmúnà máa hábi dín nìkan ṣé ẹ máa kéde iṣẹ́ ẹ̀yìn àtẹ̀sìn fọlọ́ọ̀bá ni àbọ̀lọ́sọ̀rọ̀ olóhùn mọ́ ni so nínú ìlànà tí ó dáa tẹniyẹn tó níjọ́ náà lọ́hùn ó ní pé yóò lọ máa kéde pé òun fẹ́ pín sàká lórí asọ̀rọ̀mọ́gbèsì eléyìí nǹkan kò bọ́ sójú ẹ̀ so nínú iṣẹ́ rí téèyàn máa ń ṣe kódà téèyàn máa ń ṣe pamọ́ òun ni sàká wà ọlọ́run mọ́sàfáà náà lówó táyọ̀ sàká ń bẹ̀ نعم ولا تكرهوا فتياتكم على البغاء إن أردنا تحصنا nínú ìṣesí àwọn lábáwá tẹ́lẹ̀tẹ́lẹ̀ tí wọ́n bá fi ní ẹrú obìnrin wọ́n wà á máa fọ́ọ̀sì wọn wọ́n máa lò wọ́n wọ́n máa fi wọ́n ṣàgbèrè gbogbo nǹkan náà tí ọlọ́run bá aláṣọ àtàlà kò sí nǹkan kan tó tuntun ló wá bẹ sánmọ̀ àtìgbà yẹn làwọn kan ti rí báyẹn àwọn obìnrin ẹrú wọn obìnrin wọ́n mọ̀ fi wọ́n ṣòwò nàbì tí wọ́n mọ̀ gbowó lọ́wọ́ lórí wọn ọlọ́run pé ẹ má fa ẹ má fa gidi mu wọn máa ṣe owó nàbì ẹ má fa gidi mu wọn máa ṣe àgbèrè. إن أردنا تحسنا لتبتغوا عرض الحياة الدنيا. Nígbà tó já sí pé àwọn fúnra wọn wọ́n fi àgbèrè yẹn ṣe. Nígbà tó yẹ pé àwọn fúnra wọn gan wọn fẹ́rìn kùnrin rìn tàhásùnà nǹkan fẹ́ gẹ́gẹ́ ni pé káwọn wà lọ́mọlúàbí táwọn ó bá jẹ́yàwó káwọn jẹ́yàwó ẹnìkan káwọn má jẹ́ ìyàwó gbogbo èèyàn pé ìyàwó ẹnìkan náà fẹ́ jẹ́ ẹni àrọ́dúnà tàhásùnà iṣẹ́ tẹ́yìn ń tẹ́ pé nítorí nǹkan tẹ́ fẹ́ àchífù nínú ayé sẹ́yìn pé eléyìí tá à sọ yìí ṣé àwọn èèyàn ọmọ ṣé nìsín kìí ṣe ẹrú ni wọ́n ń lò ní àbí ọlọ́run bá aláṣọ àdàlà wà lọ́hìn àyà tó parí ní suratul fatiri ọmọ ẹ̀dẹ́ yẹn ń dá ńlá law yu'akhidhu Allahu an-nasa hm? tọ́nà ọba fẹ́ máa gbá àwọn èèyàn mú pẹ̀lú tó ń kálukú ṣe wọ́n ṣe ẹgbọ́ ṣé kò kàyà kí wọ́n sọ pé baby factory baby factory àbẹ́ ìmọ̀tán pé factory ni irú kínní ní ìsìn factory ni wọ́n ti ṣe ibi tán bá ti ń ṣe nǹkan tán tán tán tán tán tán produce nǹkan àwọn kan wá sọ pé baby factory ẹ̀rí pọ́nlọ̀ ní sùúrù ó kù sùúrù. àwọn wàá mú àwọn ọlọ́mọge ń wá sá wọn síbẹ̀ wọ́n wàá mọ kó àwọn ọkùnrin wá láti wá bá wọn lájọṣepọ̀ tó bá wá doyún àwọn ọmọ yẹn ni wọ́n mọ̀ wá gbà ọwọ́ wọn wọ́n wàá mọ wá ta ẹni tó fẹ́ ṣètùtù ọ̀la wọ́n mọ̀ ta ẹni tó ń rọ́mọ bí tó fẹ́ kí wọ́n mọ̀ pé ọmọ mọ́hún àwọn wa lọ dá bíbí fàkìrì lẹ Ọlọ́run ní. wàlẹ́ wo àárín ọ̀hún. الناس بما كسبوا ما ترك على ظهرها من دابة tó a pé táwọn في في la bá fẹ́ fi fìyà jẹ wọn kò ní sẹ́kẹ̀ nìkankan lórílẹ̀ o tó a pé táwọn èèyàn dá ni àwọn èèyàn dá ńlá o ẹ wo nílá nílá tọ́lọ̀ ń kọ́ ọ̀nà Al-Kùránì pé ẹ má wọn ṣàgbèrè ni àwọn ilé wa dó lórí àgbèrè bí ó ṣe pé wọ́n á jẹ́ kí wọ́n ó ru oyún oṣù mẹ́sàn-án wọ́n á sì gba ọmọ lọ́wọ́ wọn ó wá lè jẹ́ pé owó oṣù wọn mọ̀ fún wọn. à ń dá ńlá láwùjọ yìí o kọ́nà ọba kọ́nà fi ọwọ́ ìyá rẹ̀ kó mọ̀ nà sí wa ni o. tí kò pẹ́ ilẹ̀ nìkan ló pè mí wípé ìkànnù àwọn alágbèrè ládùúgbò òun ó bí ọmọ nǹkan lọ sọ pé ta ló nídìí ẹ̀kọ́ wá gbé wọn bí lè pèsè kóun gbà mo ní gbà àmọ́ jẹ́ kó ṣèwọ fún ọ tó o bá ti wá nígbà jáwọ́ mọ̀ torí pé gbogbo ẹ̀mí pátápátá tó bá ti wà ní pé ó wà níbi tó yẹ pé ó lè ó lè ó lè parun gbogbo tó bá mọ̀ sí tí wọn bá fi ṣèwẹ̀ ọlọ́run obìnrin wọn tó bá dàrí kìyàmọ́ ọba ti yarí tí wọn wọ ọmọ kan létí odò tó o bá ti ní ọgbẹ mọ bá wọn dúró mbẹ o máa dúró yọ fóònù jáde mọ wá kámẹ́rà títí tọmọ yẹn fi kú gbogbo ẹ̀yin tẹ́ wà ń bẹ̀ tẹ́ ń wò tó fi kú tó bá dàlù ẹ jẹjọ ẹ ẹnìkan gbọ́dọ̀ rescue ẹ wàhálà wíṣírù owó wà lọ́rùn gbogbo yín. sọ ọba Allah subhanahu wa ta'ala sọ wípé tó bá jẹ́ kí n tó ń kálukú ń ṣe lábàá fi gbá yín mú ni. Hmm? ولكن يؤخرهم إلى أجل مسمى kò ní ṣẹ́kù ẹyọ ẹnìkan lórílẹ̀ wọ̀lẹ́kìn ọlọ́run ní ṣùgbọ́n aṣọ gbogbo ẹ̀ di ọjọ́ tí ẹsẹ̀ ó kò gbogbo ẹ̀ pátápátá aṣọ ìjọ́ tẹ̀sẹ̀ ó kò so látijọ́ tí aláyé ti dáyé nìbàjẹ́ ti pọ̀ ọlọ́run ní pé àwọn àwọn ẹrú yín bìnrin ẹ mọ́ fọ́ọ̀sì wọn láti máa ṣe àgbèrè nígbà tó já sí pé kò wù wọ́n ẹ̀yin wá ń fọ́ọ̀sì wọn ṣe nítorí nǹkan ayé tẹ́ ẹ fẹ́ rí. ومن يكرهن gbogbo ẹni tó bá fọ́ọ̀sì wọn àbí gbogbo ẹni tó bá kórìíra nínú àwọn obìnrin yẹn ó kórìíra pé wọ́n fọ́ọ̀sì òun ṣe ni òun ò sọ pé ní tóun fẹ́ ṣe nìyẹn standing order ni nínú ṣẹ̀ríà Islam ní tí wọ́n bá fọ́ọ̀sì èèyàn ṣe ọlọ́run bá ò kì í fi ìyà jẹyàn lé lórí àyàfi àwọn kankan nínú àwọn ọkọ tí mo gbọ́dọ̀ fọ́ọ̀sì èèyàn ṣe wọ́n gbọ́dọ̀ fọ́ọ̀sì rẹ pààyàn wọ́n wo tó o bá ipá ẹ̀mí rẹ ni ó lọ sí i ó fẹ̀mí rẹ̀ lẹ̀ ni o sórí tó bá fi pa tí ẹ bá fi fi ọ́ lẹ̀ tó bá dijọ́ tó bá dàlí kìyàmọ̀ ọ́ bá lọ́dọ̀ ọlọ́run kó pa yẹn inú nǹkan tí wọn ò gbọ́dọ̀ ṣe òun ni pé ó yá gbàbọn pa àyẹ̀wò àwọn àgbàbọn yẹn sì á fọ orí ẹ̀ ká tó wá fọ orí tiẹ̀ náà nàám kò gbọ́dọ̀ gbàbọn yẹn wọ́n fọ orí tiẹ̀ jẹ́jẹ́ ọlọ́run mọ́fìrí ẹ̀ sàdánwò tòun ṣẹ̀rí islam anabi wa muhammad sallam anabi ni inna allah atajawaza li ani ummati ọlọ́run ti ó ti sàmójúkú nǹkan mẹ́ta fáwọn àlèhùnmá mi alakata ní tí wọ́n bá ṣàṣìṣe wọ́n fi ṣe wọ́n ní síyàn ní bá gbàgbé tí wọ́n ṣe wọ́n mọ̀ sí tó kórè wù àlè yìí ní pé wọ́n jẹun wọn pa ṣe ni ṣùgbọ́n kò dé level yẹn pé ẹ̀mí tí ń bẹ lára rẹ ló ń bẹ lára ẹni yìí náà wọn ni kó o gba ẹ̀mí yẹn òun ló máa sì fẹ̀mí tiẹ̀ là fi ṣẹlẹ̀ à. so gbogbo àwọn tí wọ́n bá fọ́ọ̀sì tí wọ́n ní ká máa ṣàgbèrè tó wọ́n fọ́ọ̀sì wọn ni ọlọ́run bá dúró gẹ́gẹ́ bí aláforíjì fún wọn tí ó sì padà kẹ́ wọn. tó fi hàn wípé nínú ṣẹ̀rí àsìlámù àkọ́kọ́ ni pé a kì í fọ́ọ̀sì yàn ọlọ́run ẹ àmọ́ iye àwọn àwọn òbí tẹ́ pé àwọn ni wọ́n ẹ̀sẹ̀ ń gbé sáwọn ọmọ wọn létí pé à bó ló wá sí àrí báyìí ọlọ́mọge tí ò lò lọ ìyá ní sọ fáwọn fọmọ rẹ o ọmọ ní sì ń lọ skúù ọlọ́mọge tí ò lò lọ ẹ̀gẹ́ kí ni sọ wọ́n fọmọ yẹn bó ló ti ń ṣe tiẹ̀ irú ọlọ́mọge wo ni wọ́ ọjà rẹ ti ta n ti ń sọ fún nìyẹn ó ti ń dé èèyàn máa tà ó sì ti ní tí máa jẹyìn ò ló lọ bí ò bá là á fọmọ ọwọ́ bí ṣe ń sọ yẹn bí ò bá yí ọmọ níbẹ̀rẹ̀ nígbà ò bá yá tí bá ń para rẹ̀ ọmọ náà padà gbọ́yé. àti rẹ̀ ń tó sọ fọ́mọ ẹ tí nígbà tí ń gbowó lọ́wọ́ ọkùnrin kan ó sì sọ fọ́ ọmọ rẹ̀ tí ẹ̀ fẹ́ lágbájá kódà kó sọmọ kan náà ló bí fún ọmọ ní àlọ́ wọn fẹ́ẹ́ àwọn òbí nù láwùjọ akidullahu lẹ́sàbìmọ̀ kẹsàbù bọ́lá máa fẹ́ gbá àwọn èèyàn mú pẹ̀lú nǹkan tí wọ́n ń ṣe ni a ní ayé ti dà sí ẹni nígbà táwa kéré níjọ́ táwa kéré ẹ mọ̀ ẹ rántí ni àwọn ọmọ wa wà pé ah lágbájá oúnjẹ rẹ ó ti wà níbi báyìí o àwọn ìyá wa ní òjú èbí tó oúnjẹ wa àwọn ọmọ nítorí mẹ́rin mi ti báyìí fowó yín síbi tẹ̀tí máa mú ẹ̀ẹ́n ànábì lára àpẹẹrẹ tẹ́ fi mọ̀ payé ti fẹ́ parẹ́ ni àǹtẹ́lìdàlẹ̀ àmọ̀tú rọ̀bàtàhà àwọn ìyá ti bí àwọn ọ̀gá wọn báyìí àwọn ọmọ yẹn lọ̀gá àwọn náà fún ìyá wọn lówó oúnjẹ àwọn ni wọ́n raṣọ sí wọn lọ́rùn ìyá ọmọ pé kí ló bá ń rabọ̀ ìyá ọmọ sọ fún mi àbí sẹ́rí kó ti di upside down mọ́ ìmí kí lẹ bá mú bọ̀ ni lánàá nísìnyí kí ló bá mú bọ̀ ni ìyá ọmọ sọ fọmọ rẹ̀ ọlọ́run mọ̀jà bí mo fò mọ̀jà bá wọn fẹ́ yá yá ọlọ́run àwọn ọmọ apáta jẹ́ kí wọ́n yára fún wa má jẹ́ kí wọ́n yára dandan látòbí lọ́dọ̀ ọlọ́run ẹ̀sìn òun náà ló jẹ́ káwọn ọmọ wọ́n máa ṣe o àdàkùn gbogbo àwọn tó jóbìnrin nínú ọlọ́run abẹ́ jẹ́ wọn oríbi tó dáa jókòó sí níbùjókòó àwọn tó jọkùnrin mẹ́tẹ̀ẹ̀rẹ̀ ń fi ọjà rà nígbà mọ́tò lọ́dọ̀ rẹ̀. لاتوبي الله سبحانه وتعالى أه، اجاك دبي او سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك السلام عليكم ورحمه الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته

wọ́n mọ̀ kí pẹ̀lú fábí ayé aláyọ̀rọ̀ bí kò mọ̀ tó ká bíbá àti múdẹ́hà mọ́ta àwọn ayá kéékèèké kéékèèké báyìí kí náà nìyẹn ṣe aláàkó ni ẹja mọ̀ pé kí ni hukumu sọ̀látù tàrọ̀wì ìjàmáà ìtàwọn ọkọ mọ̀ nìyẹn kí ni ìdájọ́ ká kírun tàrọ̀wì níjàmá a sọ pé sọ̀látù tàrọ̀wì níjàmá àsúnà ìṣòwájú tó bá jẹ́ pé wọ́n bá wá ń kí dáadáa níwọ̀nba wọ́n náà wá wọ́n náà ní àfàwà ó kéré jù ó kéré jù wọ́n náà wọ́n náà ní àfàwà á ní pé ah is eh, eh, spirit pé àwa ní oṣù Ramadan náà ṣì wà níbi wọ́n náà wá yẹn torí kò sí nǹkan tá a máa ń kí tá a máa ń kàn fún sí tá a máa ń kí fún wọ́n náà wá ó fi hàn pé ìjẹ́ Ramadan oúnjẹ ká máa kí ìrun wákàtí kan Ramadan so in that situation èèyàn sì mọ kí n bẹ̀rù àwọn ọbẹ̀ yẹn àníkó èèyàn kí ló dá ṣùgbọ́n níbi sẹ́ pé pínpínpín múdíàmọ̀ tá fábí ayélujára wọ́n kí tán pátá twenty minutes twenty five minutes ẹni wọ́n ní kò lè tó báwọn so a sọ wípé irú ẹni yẹn tó bá bára rẹ̀ láàdú àwùjọ bẹ̀yẹn kó lọ́ọ́ máa dáràn kó máa kí tàràwé rẹ̀ ní olè rẹ̀ kó lóore fún un torí pé ìwọ mọ tẹ̀sìn dúró fún wọ́n mọ tẹ́sìn béèrè fún lásìkò yẹn ju àwọn eléyìí lọ so téèyàn bá kọ̀ntínú láti mọ dó sáàrin wọn wọ́n lè dá yẹn padà sẹ́yìn o so ọlọ́run bá aláṣọ ayé sọ alẹ́ sàn so kéèyàn dáhùn ẹ̀ kí ṣe lábẹ́ ìbéèrè yẹn wọ́n ti ka ọwọ́ tẹ́lẹ̀ ṣe ó yá ẹ fún ẹ fún ẹ yá. Now, how many notes? Ten. Yeah, hmm. yeah, ẹni tí ó ń bẹ̀rẹ̀ business kékeré wá ó ń takọ́ ìdátù so nígbà tí ọ̀fun àbí so wá wá nígbà tí wọ́n takọ́ ìdátù lọ́ba tó mọ́ tẹ̀sùn bá mi aláàkọ́ ni pé tẹ́ bá jọ ń wò pé ibì kankan náà lẹ́jọ́ wà níbi ẹ̀sìn ẹ̀sùn bá tó mú mọ́ yẹn ó jẹ́ kẹ́ ẹ̀ mọ̀ wípé ẹ̀jọ́ sí ibì kankan náà bí ẹ̀sìn ó fi hàn pé ẹni tẹ́ ṣẹ̀ṣẹ̀ máa kọ́ nísìnyí nígbà ẹ̀yin náà ẹ kò lè fún yín lésì tó bá mọ̀ dájọ́ rẹ̀ gbẹ̀gbẹ̀ wà tẹ́ ẹ mú tẹ̀sùn bá rẹ̀ ṣé kọ́ ìdàtú yẹn mélòó náà kọ́ ìdàtú ikọ́ ìdàtú tó jẹ ni ọ̀dà kí ni ìdájọ́ tẹ̀sùn bá lílo. àwọn ayọ̀ pọ̀ lọ́dọ̀ àwọn afá èyí tó sì rí nàìjíríà ni pé kéèyàn mọ́ lò ló ntẹ́ ní láti tó máa tèkì láti sàlàyé fẹ́ nìyẹn ó ṣe dé ẹ̀dígẹ́tẹ̀ ó ṣe dé ó gbọ́dọ̀ kọ́kọ́ yé náà sẹ́ni tí ò bá tí ì yẹ kò sí nǹkan tẹ́tẹ́ ṣe gbákẹ́lẹ̀ pé tọ́ba wa yé tán bóyá òun ọmọ nǹkan míì tó lè tà mọ́ tó ń tà yẹn ẹni là ń lọ yẹn pé wílé ẹ̀ lèmọ̀ tẹ́lẹ̀ mọ̀ lèmọ̀ tẹ́lẹ̀ yẹn so ẹ lè ràn lọ́wọ́ ọlọ́run. Ẹ sàn pé, àmì ni wọ́n tún. نعم níta lè fi gbogbo èrè tí ọ̀rọ̀ kọ́ nìkan ọ̀rọ̀ Well, it depends. Ẹ ó lè nídi alákọ̀ọ́kọ́ tóbìnrin bá wà tí ò bá ẹ̀sìn rẹ̀ láàyè ẹ̀sìn rẹ̀ ó sì kí ni láàyè torí pé àdẹ́gbọ̀n Muhammad sallam àníbàdí àníká sunnati ọmọ rọgbà àníká àní sunnati pàpàdé rọgbà àní àbí ẹyọ kan ni ẹ̀fà lẹ́sàmì ọ̀rọ̀gbà àní sunnati ìyẹn náà wà àdìsí yìí wá pé àlèká nísfùdì àlèká nísfùdì ó di ẹbí ọ̀rọ̀ wà lórí lórí àdìsí yẹn ṣùgbọ́n ákírù nìkan òun náà ni pé àdìsí hasan àlèká nísfùdì ànábì ní àlèká àtẹ̀wọ̀n yẹn ìlàjì ẹ̀sìn ni anybody tó bá ti wá gbéyàwó sọ́dọ̀. So òní ànábì ní kó wá ọlọ́run ọba ní olùrànlọ́wọ́ alanisulbafa lẹ́yìn tí ó ràn ọ́ lórí kíni ìlàjì tó kù níbi ẹ̀sìn ẹ̀sìn ní nìka ìpayọ̀ náà wà níbi nìka because ẹni tí ò bá rí tẹ bá ń pé ọkùnrin kan àbóbìnrin kan tí ò rí ti nìka rò àwọn kankan wà tí wọ́n mọ̀ ṣe ní kọ̀rọ̀ nígbà tí ṣáwà bá gbé wọn wọ̀lá aláwo fìlẹ̀ istimar ó lè mọ masturbate ó lè mọ masturbate kó yẹ pé ìwòkuwò ni ó mọ wò wàbítání obìnrin tí ò bá lọ́kọ tó bá rọ́kùnrin kan tó rí pé ah mo dẹ̀ láìpẹ́ tó ń lọ ẹ̀ yóò mọ wù lọ àbí torí wípé ó láìkì ẹ̀ kò sì lè sọ fún pé kò sì lè pè pé brother <laughs> àbí is that confidence bó ṣe burú ìtò náà kò tí confident dé level yẹn ẹni ó bá ti ṣe bẹ́ẹ̀ nínú àwọn obìnrin ìyá lọ́fẹ̀ẹ́ fi jẹ́ ara rẹ̀ tó bá wọn tó wulẹ̀ fẹ́ pé náà kò gbádùn opportunity ni so gbogbo tó kù tẹni yóò mọ̀ ṣe nìyẹn then nítorí bá lòun kírun òun gbàwẹ̀ ṣèbínú sẹ́ẹ̀rì ni kéèyàn ò dájọ́ kéèyàn ò dáná fún ọkọ èèyàn kí lóò ànábì sọ ànábì ni wàláhì mo fọwọ́ bàbúrà láyọ̀ adèlémọ́ àtò akọ̀rọ̀ bìà ànábì ni obìnrin ò tí ì ní lè gbé bùkátà ò ní lè gbọ́ bùkátà ọlọ́run ò ní lè ṣe ojúṣe rẹ̀ lọ́dọ̀ ọlọ́run ọba ní pípé àtàyò adé akọ̀zẹ̀ òjì ha èyí ò alọ́kọ̀ kankan tó fẹ́ ṣe àkù kankan fún ẹ̀sìn àbí ó kéde ìsìn òòrí sínú káírò sẹ́yìn gbọ́nà sí a sẹ́yìn gbọ́ àwọn nàìjíríà tí mo sẹ́ ẹni tó béèrè béèrè ó rí ti nìkan ẹ̀rù anabi sọlá àṣàlà sọ pé ìdásọ àti ìdásọ láti lè mọ́ra àtú kọ́msà wàsọ ọmọ tí ṣàrọ̀ eléyìí nìsín òun ṣe báyìí òun ṣe báyìí òun ṣe báyìí anabi wàá fi kíkà kún wà àtọ́ àti sọ́jọ́ à tó bá tẹ̀ láti ọkọ rẹ̀ dákọ̀ láti jannata rabbiha ọkọ̀ tó fẹ́ tàlíyà ọkọ̀ lónìí ó fi pé ẹ̀sìn rẹ̀ ó mọ̀ láàyè lá gbogbo àwọn abala bẹ̀yẹn lẹ́yìn ìgbà yẹn kọ́ gbogbo wípé ìjẹun tó yẹ kó wà fóbìnrin nígbà tó wà nílé ọkọ kò ní sí fún yóò kàn fún ìní àti ibi tó yẹ kó lọ àti ibi tó yẹ kó lọ before you know it yóò lọ bọ́ síbi àyà ọlọ́run bí wàhálà tàbá rọ́jìnà tàbá rọjàlìjà ilé ìyàtọ̀ yóò bọ́ síbẹ̀ yẹn before you know it òun gẹ́gẹ́ onímọ̀ tí ó fi dọmọ gbòòrò lẹ́yìn jẹ̀lbáàbù tí ó kàn wà nìkọ́ọ̀bù tí ó rẹ̀ pé yóò mọ̀ dá sáà yóò mọ̀ sọ báyìí gbogbo táwọn yẹn ṣe yóò mọ̀ ṣe gbogbo ntẹ́sìn máa ń mú yàn tára èèyàn máa ń balẹ̀ yẹn kò ní sí fún un wíwà lábẹ́ ọkọ ọlọ́run máa ń lò ní sábàbí tó bá jẹ́ pé ọkọ rẹ ẹ̀sìn ó bá jẹ́ ní tó wà áfta ẹ̀sìn rẹ yóò kààmù ẹ̀ dáhùn àfẹ́lá balẹ̀ don't do this ìwọ náà ó rí pé ó padà lẹ́yìn tí ó pé ó lè kóra rẹ níjàánu pẹ̀lú wípé kódà kó tó kan tọ́nà ọba rẹ ò nífẹ̀ẹ́ ó ti kọ́kọ́ kan tọkọ rẹ ò nífẹ̀ẹ́ kó o dẹ̀ fi tọkọ rẹ ò nífẹ̀ẹ́ lẹ̀ ìbádà nìyẹn náà so i think mo rí sọ pẹ̀lú sísọ wípé obìnrin àbọ́kùnrin tó bá ti màjúọ̀ tí ò wá rí ti nìka èrò ẹ̀sìn rẹ̀ ńkọ́ ó ní ààyè ètò pọ̀ lọ́sọ̀làsọ̀là ok ẹ má gbàgbé o obìnrin tá à ń sọ yìí bóyá ká lọ wò dáadáa bóyá ó ní nǹkan kan lára ṣíṣe rí àgàn wulẹ̀ fi encourage pé kí lórí wulẹ̀ ṣe nìkan bóyá tóun ò fẹ́ disclose fún wa o tó bá jẹ́ pé irú òun ni gbogbo tá à ń sọ yóò bá wí o ṣùgbọ́n à ń sọ obìnrin pé tó wà òkè tí nǹkan kan rọ́ǹkì pẹ̀lú ẹ̀ gbogbo tá à sọ yẹn ó rí bèrè bèrè pé aráwọ̀ ọkùnrin lọ ṣe nínú tàn Islam tí wọ́n má rí sára àwọn obìnrin bẹ́ẹ̀ ààrí èmi ò rí o yàlẹ̀ fi mọ tọ́lá àtúwárí lọ́wọ́ wọn bá nǹkan tí mo kà ní sí rí kódà táwọn ọkùnrin tá a sì ń sọ yìí náà ó ní àwọn asbáàbù kan ẹlẹ́dìí dá àti ìlànà tó pèpè lọ síbi nǹkan tẹ́bi tán bára wọn yẹn ṣugulu ó wà ń bẹ àìrojú àwọn tá à ń sọ yìí ó ń bẹnu ẹjọ pé ó lajú sí àìrojú àìráàyè ni so ìwọ́n tẹ́ wá fẹ́ wọ́n sọ ẹ mọ̀ ká wọn Ibn Taymiyyah alayhi rahmatullah al-Imam Nawawi alayhi rahmatullah. wọ́n wà bẹ́ẹ̀ nínú àwọn afá àwọn tó gbajúmọ̀ jù òun náà ni àwọn tí a sọ̀rọ̀ so kò common sábàbí kan náà ni ó fa fún ẹ ọlọ́wà lọ́wà rẹ so ẹ chúùsì pé òun ò lọ́kọ àwọn òun ò léyàwó kò sínú tá a fi máa ń ṣe lọ́wọ́ àwọn àwọn àfáà páàdì ló nìyẹn so bídí àdè náà àwọn sọ àbá attempt kan ṣe bẹ́ẹ̀ ànábìdá wọn lọ́kọ̀ọ́. É o Costa lá, mano. Olha o que eu falo. ẹ̀gbọ́n dáadáa ni mo ní mẹ́ta ni mo sọ pé anabi sara ń pé ọlọ́run bá ó ṣàmójúkú fáwọn àlewọ̀n mi níbi nǹkan tán bá ṣèèsì ṣe nǹkan tán bá gbàgbé ṣe àti nǹkan tán bá fọ̀ọ̀sì wọn ṣe. àpẹẹrẹ mo kàn mú wá ni pé nínú nǹkan tí mo wàá gbọ́dọ̀ fọọsì yẹn ṣe wọn gbọ́dọ̀ fọ́ọ̀sì yín pa ẹlòmíì so èèwọ̀ ni ẹ gbọ́dọ̀ pé wọ́n fọ́ọ̀sì yín ni rárá o so ẹ pé tó bá ní kẹ́ ẹ pààyàn àwọn ò pa ẹ̀yìn náà ẹ̀ ní pa ènìyàn nítorí tẹ́ bá pa ènìyàn tí wọ́n bá fẹ̀yìn lẹ̀ tí ò bá síjọba ayé ìjọba ẹ̀sìn tó máa fìyà pẹ́ pààyàn jẹ́yìn ẹ̀ bá wọn jọ náà pẹ́ pààyàn ìlànà ṣàlọ́ so torí pé kò sí kò sínú nǹkan tán máa ń fọ́ọ̀sì èèyàn ṣe because déédéé ní tán fẹ́ gbà lọ́wọ́ tí iná ní náà gbà lọ́wọ́ ẹ̀ tí wọ́n ẹni ẹni ṣe. then wọ́n wá ń béèrè wípé ṣé mùsùlùmí lè ṣe pé fẹ́ ẹni tó bá ṣàbòsí sí bẹ́ẹ̀ ni ẹ lè gbé ẹni tó bá ṣàbòsí sí ẹ lè gbé sí pé àmọ́ kéèyàn má ṣe bẹ́ẹ̀ ló dáa ìyọ̀ǹda wà pé èèyàn lè ṣe bẹ́ẹ̀ ṣùgbọ́n èyí tó dáa ju kéèyàn ṣépè lọ ní kéèyàn dákẹ́ ṣùgbọ́n téèyàn bá ṣépè léèyàn gbẹ̀sẹ̀ èèyàn gbẹ̀sẹ̀ wọ́n fọ arákùnrin kan ní wọ́n jí nǹkan ìyàwó Aisha ọbẹ̀ aláàánú ìyá Aisha wa ṣépè pé a ah, ẹ̀ tó gbé kínní yìí àlébí wa sọ pé èpè tó ń gbé sẹ́wọ̀n bá àwọn kókó so ọlọ́run bá náà rẹ̀ sọ pé inna la yuhibbu Allahu al-jahra bis-su'i mina al-qawli illa man zulim òun náà pé òun fẹ́ òun fẹ́ kí èèyàn mọ wí nǹkan tí ó dáa kó mọ wí yanja báyìí kó tó wá mọ gbóhùn sókè àyàfi tó bá ṣàbòsí sí so ìyọ̀dá wà fẹ́ni tó bá ṣàbòsí ẹni tó bá ṣàbòsí sí ẹnu lọ sí àtẹ́mìkan mọ́mọ́ wa lábẹ́ bẹ́ẹ̀ ni wípé slot wọn fi bẹ lọ́n fúnra rẹ lórí àlámọ́rí mi bẹ́ẹ̀ ni má fi kí ni fẹ́ gbà mí káyé rẹ̀ títí ó sì dá sọfẹ̀ ẹ̀kan bẹ́ẹ̀ lọ́wọ́ pé slọ́ọ̀tì yìí torí pé ẹni tó bá ṣàbòsí sí ànábì ni ẹ páyà èpè ẹni tẹ́ ẹ ṣàbòsí sí torí pé inú àwọn táwọn ẹbí sọ pé tí bá ṣépè tí bá ṣàdúrà yóò gbà ẹ́ so inú ẹ̀ lẹ́yìn tí wọ́n bá ṣàbòsí sọ pé yóò ṣàdúrà lé ìtumọ̀ ẹni èpè dáàfọ̀ tó bá fẹ́ ẹ̀kan wá ṣàdúrà fúnra rẹ̀ ó wá bẹ́tà fún kó má wé sí slọ́ọ̀tì yẹn torí pé òun lè òun gbèsè pé yóò kàn máa jẹ yàrá sàn yóò máa jẹ́ àbí tí ẹlọ́dẹ̀ ní kò bọ́ sójú ẹ̀ náà tó fẹ́ kan divert wá pé yẹn fi bẹ̀ lọ́wọ́ ẹ jẹ́ ọgbà tiwọn náà ẹ máa náwó wà ní kìsàlá. sẹ́rẹ̀tì gold nìkan la lè fi yọ sàká bẹ́ẹ̀ ni ṣùgbọ́n àwọn kan sọ wípé a lè lo réètì sílífà náà but ọ̀rọ̀ yẹn wò kò correct kò sùn. sharing the strongest evidence méjèèjì náà mọ́lò láyé alábi sàlám ṣùgbọ́n n tó fà á ní ayé tiwa tá à ń lò lọ́sìn táwọn afáà fi sọ pé gold nìkan ni òun ni wípé ó wà obvious tí ó dàrú wípé látàyè ànábìdí òní gold kò lose original value ẹ̀ ẹ understand original value gold látàyè ànábìdò ní ó ó maintain ẹ silver ò ní ẹ ṣe so torí ẹ làwọn afáà sọ pé ìgbà tí o ti maintain original original value ẹ tó ní láyé ànábìdò sin so a lè fi yan so zakatu zakatu gold zakatu zab òun ló correct pẹ̀lú bí torí pé bó ṣe wà láyé ànábì náà kò lose value tó ní so and that's why pé ọ̀rọ̀ yẹn strong for wàhálà lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀rọ̀ mi ọ̀rọ̀ mi ọ̀rọ̀ mi ní gòkè ní àti gòkè jì but point yẹn olódì fi ti pé òṣùwọ̀n gold òun láfi ṣe lè sọ́ọ̀bù sakat ọ̀làwàlàwàlà alisana ṣùgbọ́n ẹ eh, sọ́ọ̀rì ẹni tó bá wà kún lówó lọ́wọ́ òun fẹ́ yọ lójú ẹ̀ eh, sílípà eh, kì í sàràmù ni kò yọ ṣùgbọ́n káàfà kan mọ́ sọ́dọ̀ràn yẹn fún pé kò gbọ́dọ̀ yọ ni ètò bá yọ gan kó wá máa gbé lórí gbogbo tọ́nà ọba ní yóò ṣẹlẹ̀ sí tí ò bá yọ kàkà rárá. Thank you. kò ní rate. ìyàtọ̀ wà láàrin ẹrú àti ẹrú ọlọ́run tó àwọn ọkùnrin àwọn gbogbo akọ́ta àtẹrú àtẹntọ́lẹ́rú ẹrú ọlọ́run gbogbo wa sòtúrú pé láàrin ara wa náà ọlọ́run gbé wàrọ̀fà àbá àtòkún

so gba fifty thousand èèyàn ni o ẹ̀sàmù fifty two wa. èèyàn èèyàn sì rà èèyàn sì mú bọ̀ lé ẹrú ọlọ́run lòun náà ṣùgbọ́n ẹrú tiwa náà ni akó wa jáde ara lọ́jà tẹ́ bá wà wò tẹ́yìn bá fi jẹ́ pírẹ́sìdẹ̀ntì nàìjíríà tó yẹ pẹ́rú ọlọ́run lásán pẹ́yìn náà òun náà ẹ̀rọ ìjọlẹ̀ méjèèjì ẹjọ́ sèmù wájú ọlọ́run àbí ṣùgbọ́n láàrin ara yín superiority wà ẹ̀yin lẹ́kọ́ ọ̀nà jàtẹ́ra òun wá sí ìyàtọ̀ wà ẹ̀gẹ́t ah. so ẹrú ọlọ́run ọba táwa jẹ́ lábala pé ọlọ́run ọba ní kápá lórí gbogbo wa ẹ̀kọ́ rẹ̀ tó náà ẹ̀rú náà ṣùgbọ́n ti bímọ oh, so kó wá kẹ́nìkan sọ pé wọn mọ ọlọ́run nǹkan tara rẹ̀ ni yóò wá bàbá rẹ̀ bòmí so ẹlẹ́ẹ̀kejì ni pé àwọn tó jẹ́ factory tó yẹ pé yìí ti mọ́ pọ̀ bẹ́ẹ̀ nínú ọ̀mọ̀dọ́ wọn ò fi sẹ́lẹ̀ wọn wà gba ọ̀mọ̀dọ́ ẹni tẹ́ ẹ pé kò kò lè fi sẹ́lẹ̀ yóò fi sẹ́yẹn lẹ̀ torí pé ọ̀mọ̀dọ́ yìí náà ọdún kan náà because iṣẹ́ yìí náà ni ó padà mọ́ sí tí ọ̀mọ̀dọ́ bá lọ tán ṣe sí kò wá ní sí ọ̀ràn yẹn ọlọ́run òdìdí rúkúnù kan la pe ẹ̀sìn so àwọn à ń fọ́ àpáta à ń ṣe kinní kan àwọn iṣẹ́ líle líle líle yẹn rárá tó bá dàsìkò Ramadan ọ̀rọ̀ àwọn àfáà ni pé àwọn kan sọ pé yóò mọ̀ ṣiṣẹ́ tó bá di àsìkò tí Ramadan bá lọ yóò wá gbà padà ṣùgbọ́n aníṣẹ́ náà ní í ṣe tí Ramadan bá lọ tán iṣẹ́ náà ni yóò mọ̀ ṣe so nínú ọ̀rọ̀ táwọn àfáà sọ pé kò dẹ́nu ìwé ìtìjú náà ṣe kí ni ó fi sẹ́yìn ẹ lẹ́ẹ̀ lọ́ọ̀nà àwọn fọ́sìsì tí wọ́n kó lọ fèsì àwọn banditry nínú àwẹ̀ ṣe ológun ṣe búlù sí gbogbo sí gbogbo so wọ́n gbọ́dọ̀ gbà wọ́n àyàfi tí wọ́n bá mọ̀ pé èyí tẹ́ rí unfortunately ara bí tó tẹ́ máa sọ pé ká mọ̀ sí sẹ́ẹ̀ force ní nàìjíríà ara reason náà nìyẹn tó wá pé ìjọba ẹ̀sìn ni wọ́n á kéta fún wọn pé bóun ni wọ́n ṣe mọ̀ kí ni bó o ni àwọn náà ṣe gba Ramadan irú nísìn ká ní pé wọ́n wà first wọ́n wà nínú wọ́n wà field ní during Ramadan wọ́n á ti bá wọn plan ẹ̀ pé lẹ́yìn Ramadan a máa dá wọn padà sílé so that àwọn náà lè fulfill ìjọsìn Ramadan wọ́n nísìn ta ní ìrònú báyìí lọ́dọ̀ tiwa so that is one of the reasons tá a fi ní ilé gbàṣẹ́ yẹn so there are still other reasons because ẹlòmíràn kí a ẹ tẹ́yọ̀ farogan n tó kéré jù irùngbọ̀n fífá gan kéré níbi n tó yẹn fẹ́ lọ dàyàkọ níbi iṣẹ́ ológun wọ́n ní principle kan obey first so last order ó kọ́kọ́ ṣe nǹkan yẹn ná kó tó wá mọ̀ complain so tọ́gà bá ti ní pé kó mú obìnrin kan tó náà tó jẹ́ sọ́jà tí wọ́n fẹ́ punish ọ̀yà mọ́gùn o gbọ́dọ̀ complain so ó kọ̀ọ̀kan ṣe tí ẹni ò ṣe lọ́pọ̀ pé mo ga ti mọ̀ pé mo gbà wẹ̀ náà ẹ̀dá kò kí á lè túmọ̀ complain nígbà tó bá wulẹ̀ tí obey so if you are to kill your father obey first so pay the last order so gbogbo àwọn eléyìí work so tó bá pé ṣíṣe sọ́jà lọ́dọ̀ tiwa kò dàbí ṣíṣe ní àwọn àlùbọ̀ mi tó jẹ́ ìlú Islam tìjà sí pé táwọn àfa tí wọ́n bá ṣe fatuwa pé ẹ lọ dara mú sí ẹ lọ gbà sí ológun lọ́dọ̀ tiwọn a lè gbé fatuwa yẹn wá sọ́dọ̀ tiwa ń bí. Allahu Allahu Allahu. لم يحضرني سوى ذلك wọ́n béèrè pé ṣé nígbà tá a ní kí wọ́n gbọ́dọ̀ fọ́ọ̀sì yẹn pààyàn sáà tún ráwọn míì tó yẹ kí wọ́n gbọ́dọ̀ fọ́ọ̀sì yẹn ṣe mo ṣe jókòó yìí mi ò sì rántí nǹkan kan tó bá wà mi ò mọ̀ èyí tí mo mọ̀ táwọn afáwọn sọ ẹ fẹ́ fíkún. Okay. Okay. wọ́n máa ní kí bàbá rèpù ọmọ rẹ̀ pẹ̀lú ìbọn eléyìí mi ò mọ táwọn afa sọ lórí ẹ mi ò fẹ́ mi ò fẹ́ ṣe ṣe ṣú ọ pé ó wà lára táwọn afa sọ ṣe ṣú ọ ṣe hàn pé àwa yìí kàn ṣàyẹdẹ sọ̀rọ̀ ibi táwọn afa ẹ̀sìn bá lọ nìyẹn àwọn lọ ìyáka òun mọ́sálá láìsá lákàfí yìí ìmọ̀ràn opinion tí àwọn àfáà ò bá sọ láwọn akẹ́kẹ́ lágbájá sọ tí mo sọ yìí torí àwọn ìsá àfáà tí olókìkí ti bá kàn sọ̀rọ̀ ẹ àwọn sọ pé wà lára wọn náà wà lára ẹyẹ wà a lè wo pé sáwọn àfáà tó tọ́ka sí nǹkan mi nǹkan sọ yìí náà àá wò ó pé láyé والله على وأعلم Thank you.